ẹyẹ tèmi rí òdòdó yìí ẹyẹ mi wá ṣá òdòdó yìí jẹ kó tó di pé tó bá rẹ̀ dànù kẹ́yẹkẹ́yẹ má bàa fẹnu ṣàjẹ. wọ́n yà rí bẹ́ẹ̀ o ah, ah, kí ló dé kan náà àtàwọn ẹ̀yẹ wá sí bàbá tẹ̀ báyìí o. ìbáyìí nìkan lè jẹun ìtàn kẹràn mẹ́wàá sínú àbọ̀ yìí. Hmm, ẹ̀yìn kan ni. méjìlá wọn ti wá jẹ mẹ́fà. ìyá kẹràn mẹ́fà síwájú ó dẹ̀ sọ fún mi pé wọ́n ti jẹ mẹ́fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo dẹ̀ rí abọ́tẹ̀ tó lọ rẹ́rẹ́rẹ́ bẹ́ẹ̀ ni pẹ̀ ṣe yẹ mìtì àbí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣògùn àjọgbọ́ nínú ìyá ẹ̀. ọmọ ìfẹ́ kọ ọkọ wọlé wọ́n ní kò ní ṣògùn àbí kí n tọ́ gbé tẹ́lẹ̀ mi ti kú. ó yá wò you kiss your bride kiss kémi wálẹ̀ fún kí n kúnlẹ̀ fún ìyàwó mi ká tó di pa kiss. ẹ tí mo tí mo kọjá lọ ẹjọ́ àǹtẹ̀ ẹjọ́ ọ̀gá àṣà mi ò lẹ̀ mọ́ àti pé màá ti bíbẹ̀ mú sọ fún ìjọba bàbá tẹ̀mí à mo ní pé orí mi ò kò kọ́ tẹ́. ọpọlọ ẹ ò kọ́ṣẹ́ àmọ́ ó lè fàbọ́ ó lè gbálẹ̀ ó sì lè sùn ọpọlọ ẹ ti lọ. kò fẹ́ fún mi lè ṣe ìṣúkọ wọ́n ah, ah. ti torí ẹ̀ dákì ní mi ni. <laughs> ẹ ò wọ́n ní kí ni orúkọ yìí. ta ló sọ̀rọ̀. Ah, bàbá ìyàwó ẹ̀ náà. baálé ìbọn lorúkọ mi sà nínú ẹ̀mí ẹ jọ wọn ní báwo lẹ ń ṣe díẹ̀ sí. Ah! ìgbà wo ló tún sọ. eré tó ì tìbù nídìí ẹ̀ta ẹni ẹ̀tọ́ pé kéèdì tẹ̀ ọ́ máa jẹ́ bí i seventy five million. àṣegẹ́ yìí oúnjẹ ṣẹ́ mọ́ ọ̀rẹ́ mi lára ah! ó ti yé mi. tí wọ́n bá bí ẹ pé kí ló wá ṣe ní òtẹ́ kí wọ́n sọ fún ọ wá ṣe. òfò ni pásán pé mo wá ṣe business náà. pẹ̀lú ta ah, of course pẹ̀lú manager. Hmm, èmi ni manager àbí o mọ̀ pé ìyàwó ní ìyàkọ́ yìí náà. báyìí sí. ọmọ tó ń pàdé ní fọ̀tọ̀ ń pàdé ládó ṣé o mọ̀ pé nǹkan kan ló ń polówó ni ó ra dúró tó gbà ní owó yẹn pọ̀ náà ó pọ̀ náà ibo ló fẹ́ ká àkáǹtì ẹ̀ sí. bọ̀ hmm, bọ̀ kí wàá lọ fẹ́ ká ṣí i sí. kò sí ṣíṣe kò sáì ṣe o kò sí ṣíṣe kọkọ láì ṣí kò ah, sí. ah hey guys afa o lè ṣe iṣẹ́ ọ̀pá báwo. Ah, ah, orí ẹ̀ dàrú ni kí ló máa ń wọ́ọ̀dì gbọ̀gbọ́ ìgbọ̀nsẹ̀ ṣé mi ni òun sọ fún òun sọ fún àpé àfà no no no no no má má sọ̀rọ̀ má no ní so ìwọ ń sọ fún àpé àfà. má sọ fún mi kí n calm down ó yá wèrè ni tani kò ṣáàtì mi tó fẹ́ lé iṣẹ́ aṣọ màmá pélé bọ́dà ni kí ló wọ́ díẹ̀. Eh, all the same mo sì di ọ̀rẹ́ àǹtí àbí boyfriend àǹtí. boyfriend àǹtí mi wo báwo irú ilé báwo ilé eléyìí. ọlá ẹni ìdíjú ló ń bá sọ̀rọ̀ jù calm down now kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fà. sọmọkọ ló ṣẹlẹ̀ sórí bọ̀bọ̀ yìí tó bá torí tí bá kan wá tó ti tó bá kúrò bí ọ máa nù ẹ ọ máa sáré ọ máa fojú gbolẹ̀ ẹsẹ̀ abo. tí bá ṣe anything fún ẹ sọ bá ń bèrè lọ́wọ́ ah, nǹkan tí kò lè lè ọ láti forí gbálẹ̀ láti kékeré o wọ́n la sìmẹ́ǹtì náà ìmọ̀ lórí o bó ṣe ní kó máa lọ yẹn máa lọ o. ma bọ̀bọ̀ yìí ọlọ́fẹ́ problem jọ nítorí ọlọ́fẹ́. ọlá ní sùúrù kí ló ṣe ẹ. ma ọ máa ṣe bọ̀bọ̀ yìí léṣe o. Ah, ó ti jẹ́ ṣáà tí ẹ̀ wá ní sùúrù náà ni. Ah. ṣẹlá ọmọ olórí sì ni àbí. jẹ ṣé àǹtí ẹ kò jẹ ṣé àǹtí ẹ pọ àpérò pọ jẹ ṣé àǹtí lọ fi jẹ ṣé àǹtí èèyàn ló jẹ ṣé àǹtí ó jẹ ṣé àǹtí ó ti lọkọ àǹtí ẹ má máa sọ̀rọ̀ àǹtí nìkan kí ló ṣe wọn kí ló ṣe wọn. àgbà ìwọlé má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. ilé màmá láwọn inú ilé. ọmọ já lọ síbi táwọn lọ àpò lọ mọ. ṣẹlẹ̀ lẹ́fẹ̀ẹ́ rẹ̀. kì í ṣe nǹkan tó le nítorí ìyàwó ẹ̀ ni mo ṣe ni mo fẹ́ rí ẹ̀ ìyàwó tó fẹ́ yà ọlọ́run ló fún ẹ ọmọ gidi yẹn ní pápá mi ìwà fẹ́ kó fojú ẹ̀ ráre mi ìfẹ́ kó fìyà jẹ rárá mi ìfẹ́ kó lọ kan títí títí tó má gbàgbé pé ó fi hàn sílé kó tó bojú ẹ̀yìn mi ò pẹ̀lú ẹ̀ bó bá bọ̀ wọn ọ̀rẹ́ ẹ̀ ṣeré jáde lọ ní lọ́kàn kó fi kan sílé. Si láti lè tètè padà bójú ẹ̀yìn èṣù ò ní yà yín o ọlọ́run á dẹ̀ pààlà láàrin ẹ̀yìn àtàwọn ẹni ibi ẹni ibi náà jọ wọn ẹlẹ́sẹ̀ jòjòjò tẹ̀ ń kó ká àwọn jọmọ ṣòwò jọmọ jèrè ajọmọ kérédélé mi ò fẹ́ yẹn o ọlọ́run ti yan tiẹ̀ fún ẹ kó dẹ̀ rọra máa bá mi ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ ẹ mo bá sọ̀rọ̀ ẹ̀dá wọn kan tí mo mọ̀ tí mi ò gbọ́dọ̀ dárúkọ wọn hmm, iṣẹ́ nìkan ṣoṣo ò ti gbọ́. oúnjẹ yìí ti ṣe tán tó wà lọ́jọ́ yìí ní ìtàwé ìdá ìtẹ́gùn. ọ̀dà mi ṣẹ́yìn náà ti rẹ̀dì. Um, jẹ́ kí màmí lọ jẹun màmí yẹn lọ jẹun tí bá ti ṣe nǹkan tí mo ṣe tó máa jẹun. gbogbo ọ̀rọ̀ tí mo ṣàṣọ owó ẹ̀ létí àbúrò láìka àwọn nǹkan ti sọ torí o owó mi gbúre tí ò lẹ́gùsí ìyáṣọ àjọ pé n ti rí ẹ̀ ò tẹ́ lọ́rùn àbí. màámi ẹ̀yin lè tọ́ wa dàgbà ẹ fi àjẹ mí ẹ fi àjẹ àbúrò mi kílé tí mo ṣe máa má rè tí máa fi àjẹ àwọ mi bó ni mo ti fẹ́ rírọ ẹ. ẹ wò màámi ẹ wọnú lílọ ẹ lọ jẹun. àyíndí ọgọ. ṣo fẹ́ wọnú mi ni kílé tí ẹ wẹ́ẹ̀tì yìí láàárọ̀ yìí. sáwọn òdòdó àti damisio. kí wá ṣẹlẹ̀ tẹ́tẹ́rí àsìkò ooru tá a wà yìí tá a bá ti ń dami sí bẹ́ẹ̀ ní ń gbẹ tá a bá ti ń dami sí bẹ́ẹ̀ ní ń gbẹ. ṣé fúláwà yìí jù fúláwà rí àsìkò ooru tá a wà ni mo ti wẹ́ tiẹ̀. mo ṣé fúláwà ilé ìjọ fúláwà tó ti wẹ́ tilé ni rárá. péjì gan eh! fún mi. olórí wa. méjì jọ wá bá mi nínú ilé. Kíkẹ́! Kíkẹ́! Ọdún Dèjì, wọ́n inú ẹ̀ kò kù náà. Kí ló tẹ bínú tó pọ̀ tuntun yẹn? Ẹ ti bínú jù. Ẹ ṣe bí ẹ mọ̀ wípé Tọ́lá ní tẹ̀ ń wò fún ara rẹ̀ kì í ṣe oníranú obìnrin. Àwọn ọkùnrin kan máa ń láì láti máa sáré tẹ̀lé lẹ́yìn ni. Ẹ̀yin náà ti mọ̀ wípé nǹkan tó dáa òun ṣe fún yàn kan bọ́ pẹ̀lú gbogbo ẹ̀ náà ju gbogbo ẹ̀ lọ kì í ṣe oníranú obìnrin. tó sọ ó nítumọ̀ ohun tó fi parí ẹ̀ ò dáa ó dáa báwo ló ṣe máa sọ pé pé nǹkan tí ó dáa kò sí fẹ́yàn kan àánú ònú nínú mi ò láìkí gbogbo nǹkan bẹ́ẹ̀ ó mọ̀ wípé mo máa ń stylishly mo máa ń jowó mi ò dẹ̀ kí n láì kéèyàn máa fọwọ́ kan nǹkan tí mo bá tí mo bá ń ṣe àbí kéèyàn máa trespass torí ẹ̀ mi ò kí ń dá sí nǹkan ní nǹkan mi ò ń touch nǹkan ní nǹkan gbóná béèrè lọ́wọ́ ẹ̀ mo kò rúwọn àti bóyá ẹ́ ó jọ wà lórí ẹ̀yìn mọ́tò ẹ̀yìn mọ́tò lálẹ́ ibi yẹn ó dúdú díẹ̀ kó mọ̀ póun máa rí mi gan you know ó dẹ̀ ń lọ mọ́ra wọn ó ń lọ ó ń lọ ó ń lọ bó ṣe rí mi báyìí ó láwọn ń kíra wọn ìwọ náà fi ẹ sí position mi tó bá yẹ pé wọ́n kí ló máa fi. ọ̀gùn dèjì ẹ máa máa ní sùúrù náà ni ẹ ti ẹ béèrè nǹkan táwọn méjì jọ ń dúró sọ lẹ́yìn ìbọn ẹ kò sáré conclude ní mind yẹn pé ẹ wọ́n lọ mọ́ra wọn wọ́n ń ṣe nǹkan míì. wọ́n ṣẹjọ́ mi ìfẹ́ tí mo ní sí mi I love her so much. Ó dẹ̀ mọ̀. Ó mọ̀ bí mo kì í fẹ́ kí èrò à bó ṣe kéré tó yẹn. Mi ò fẹ́ kó kó kó kó kàn máa kó kàn máa touch anyhow. Ó mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ náà ṣé kó lójú kan yẹn. Ká má ti wá sọ wípé ẹni tí mi ò mọ̀ rí mi ò mọ̀ rí ó kàn fọwọ́ kan ó fọwọ́ kan bébì mi anyhow. Just, just like that. Ìyá hmm. kí ronú bẹ́ẹ̀ yẹn. Ó dàbí ẹni pé wọ́n gbé akélé mi láyà níbi ṣe rí wọn lọ́jọ́ yẹn. Ah, ẹ̀yin gan-an òjòwú ni yín akébì tí bá wo eh, anyway ẹ jẹ́ kí mi kúrò láàrin yẹn kẹ́ lè ráyè sọ̀rọ̀ yín dáadáa ó dà kí bẹ̀ṣẹ̀ ṣe rí mi. ibo ló má lọ sẹ́ni wẹ̀ ọ́. mo máa lọ. o ti rí nsìn o ti rí nǹkan tó ṣe o ah, ti rí nǹkan tó ṣe àti kò fa you need to sit down sit down sit down you need to sit down listen ṣé èmi ló yẹ kí n máa bẹ̀ àbí òun ló yẹ kó máa bẹ̀ mí pé nǹkan tóun ṣe ò dáa. òótọ́ ni ẹni point. Ah, ah, kò dáa náà o ti fẹ́ sọ mí dàrin dè bá fẹ́ sọ mí di mugun. má bínú má bínú tọ́lá ni sórí mo fẹ́ dìde kí n wọlé nsìn mo fọ́ lóun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn kò dèjì kọ́ má bínú kò dẹ̀ explain nǹkan tó ṣẹlẹ̀ fún wọn because mo mọ̀ kó kì í ṣe oníranù. Eh? Apologize to Just say sorry to him sorry. and, and, and, and that's it. Say sorry. Sorry, my love. Oh, oh my son, my son, oh, my son. Yeah. Say sorry, my love. Mo tún súnmọ́ ẹ̀ wọlé ẹ̀ kó súnmọ́ mi, mo tún fi style láti súnmọ́ mi. I'm sorry. You can't say you're sorry and turn your back at me. I'm so sorry. ó lè kọ̀yìn sí mi ní àfọ̀dù máa sọ wípé ìsọ̀rọ̀ ó ní pé o wà lọ sí mi you need to look at you baby and tell me I'm sorry. lẹ̀ lọ ọkọ àgbà àgbà àgbà ò ní sáyé àdámú tó bá sáyé kò ní wá tó bá wọlé kò ní dòye tó bá dòye kò ní tọ́jú náà àmì gbogbo tí sọ tí òye yé tí ń skip tí kẹ́sẹ́ ti bá ti bàjẹ́ o ìdí sàlàyé ni pé ẹ̀mí yóò gògògò yóò gùn bí okun dóró lágbára ọlọ́ àwa tá péjú sí i látò péjú sí i tí ń bọ̀ lọ́dún tí ń bọ̀ sẹ́ẹ̀rí gbogbo tí mẹ́lẹ̀ yóò kéré gan ló tọ́lọ̀ lé sí o lọ́dún tí ń bọ̀ yóò tún jù báyìí lọ. ẹ̀wẹ̀lẹ̀ wọn tí bá àwọn ìmọ̀ ń béèrè pé lọ nípa ọ́fíìsì mo tún fẹ́ẹ́ tẹ̀lé ọ̀gá mi lóhùn. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ àtàwọn ọ̀rẹ́ mi. really bímbọ àtiwọ náà ah, àti wúrà baby thank you. um, baby sori yìí tí wọ́n ṣe àwọn ọ̀rẹ́ náà pé káwọn fi ilé ṣe surprise fún ẹ. ó mọ̀ pé ní behind every successful man there is always àtijọ́ tó ti wọnú ayé mi ní everything ti dá kì í ṣe pé bóyá nǹkan ò tẹ́lẹ̀ but ó tún ju bí mo ṣe ń lérò lọ tí wọ́n bá ń fi obìnrin tọrọ àti tí bá tún wá sí ayé mi máa fi ẹ́ tọrọ kọ́ ń jẹ́ kí n tún pàdé irú obìnrin bíi ti àdán ńlá mi um baby this is for you. Thank ah! you ọlọ́run ọ̀sẹ̀ ọ̀pọ̀ ọ̀sẹ̀ o èyí tó kúlẹ̀ ìwà ọ̀bọ̀ ọ̀sẹ̀ ọlọ́run ọ̀sẹ̀ ọ̀pọ̀ ọ̀sẹ̀ èyí tó kúlẹ̀ ìwà ọ̀bọ̀ ọ̀sẹ̀ inú wa dùn actually the party is not going to end àṣemá ìyàwó ló ní ọjọ́ ẹ̀yìn sọ wọn ló máa decide ibi tá máa lọ bí a máa wà lẹ́yìn àbí a máa ah, oh <laughs> continues. Ah. ọ̀gá mo rò pé lónìí tí ó jẹ́ ọjọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ndẹ̀ àlò sárì ó jẹ́ bẹ́ẹ̀dẹ̀ ìyàwó yé ó pé ká kú jáde ká lọ ṣe pátí nínú kílọ̀bù ká lọ tìǹgàṣà ní ọba ní tìǹgàṣà ọjọ́ gbèǹde àlèkè àmọ̀ kan ọjọ́ gbèǹde àlèkè àbà lòsì sẹ́ni débi tí ẹ̀ wò ni pé tá a bá bíje tẹ́ bá gbé ajáde tó tọ́ ọ̀dà kásẹ̀ ní pátí after pátí after pátí after pátí. ẹ jìgan ìbọn ní ká sí club ká lọ ìwọ àìjí ọgọ oníkà lọ ṣe pátẹ after pátẹ ẹmjọ tabakọ ìméjì lọ sí club ta ló máa bá aṣọ lé. ṣé géètì ọlọ́run náà ní í sọ tẹ́lẹ̀. ọlẹ́ ń bá wa sọ. ọlọ́run ní í sọ eléyìí ìgbà míì tẹ́ẹ̀bà sílé yóò ti gbọ́jà lọ. Ah! ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. èyí ọ̀la bá yọ kẹ́. ìwọ ló máa dé dé ìjà olóòmọ̀ àwọn ọlọ́mọ ṣiṣẹ́ fún ẹni èyí dé àti owó wọn jẹ́ kí n bẹ́ẹ̀ ṣe kò sáàjẹ̀ ju bíbá yẹn kẹ́kọ̀ọ́. ojú wa la ojú wa la àti tí a ta irin jẹ́ dáhùn tí mo kó nìyẹn bẹ́ẹ̀ di oyin bọ̀dá mú. Sábẹ́ mo gbà, kò kéde ọ̀dà. Ẹ ti tọ́lọ̀ ló gbé pẹ́lú ìtọ́lọ́ sí ẹ̀kọ́ èmi ò jẹ láti jẹta. bàbá fún yọ̀ọ̀dì máa ń ta. ẹ wà lẹ ẹ wà lẹ èyí tún lọ dà lórí. látàrí ọlọ ẹ kò fẹ́ tó tún jù bẹ́ẹ̀ lọ tó tún jù bẹ́ẹ̀ lọ tó tún jù bẹ́ẹ̀ lọ. Hey! 你们赶紧下班，走吧。 wọ́n sọ fún mi mo ti jókòó sí ibà yìí sí o you know o feel free pẹ̀lú mi and mo expect kò bẹ̀rẹ̀ pé kí ni mo máa jẹ kí ni mo máa mu látara tí mo ti wà nígbà you didn't ask me anything what is going on. mo jẹ́ wà nílé tó bá pé ọmọ kìtà kò ti rẹ́dì láti jẹun wá sọ fún mi nípa òkú grandma ni iye ta fi ṣe. But mo rò pé ó ní grammar ti kú tipẹ́. Grammar wo ló tún kú sí? Grammar grammar dáàdì wa ni. Oh okay. Um, èyí tó kú nígbà yẹn is from your mother side. Yes. But this one is from your dad side, right? Yeah. Okay, so what's what, what happen? Wọn ò ní owó lọ́wọ́. Ó tẹ̀lé omi kí n sá lọ báyìí because kò sówó kankan tí máa bá wọn fi dá sí àwọn preparation tá a ti ń ṣe ṣé lọ́n ti bẹ̀rẹ̀ sí ní pè mí pé alfa owó tí àwọn bú fún mi o ṣé mi ò ní sán ni ó jẹ́ kí n kúkú sá lọ ọkọ mi. mi ò dúró kò lè tó yẹn náà <laughs> kí ló lè kí ló lè tó yẹn nígbà tí o ṣe wípé àwọn ni kò gé orí ẹ wa ṣebí owó náà lọ ni kò mú wa hmm. owó tó dẹ̀ bá níye àbùkù ti kàn náà so <laughs> why are you so bothered why are you stressing yourself ṣé torí ẹ̀ ló ṣe wá fẹ́ sá lọ. máa sá lọ ni because owó yẹn pọ̀ three fifty thousand naira mo máa raṣọ bíi oríṣi mẹ́ta máa change lẹ́ẹ̀mẹ́ta ó tún ní owó tán tó bù láàrin family pé àwọn family àbúdọ̀ dàyè báyìí so mi ò mọ ibi tí mo ti fẹ́ rí so ó pè mí kí n kúkú sá lọ. o ní láti sá lọ o ní láti sá lọ because um, wọn lówó tó bá níye àbùkù ti pọ̀ you understand what i'm saying. Uh, Nígbà tí o ṣe pé wọ́n ní pé kó gé orí ẹ wá. Tí ẹ dúró náà, how much are we talking about? Three fifty thousand naira. Òun ni mo ṣe ṣírò àwọn nǹkan tí mo ìfẹ́ rà sí látànà. Ṣé ìwọ nìkan ló ní kó dára wọn lónìí? Náà láti ọ̀dọ̀ tèmi ni wọ́n bùkún iye yẹn fún mi. Èmi náà dẹ̀ máa ra aṣọ tèmi náà èmi náà àwọn ọ̀rẹ́ mi tó bá dẹ̀wọ̀ èmi náà máa entertain wọn fún ara mi. Àwọn fámìlì yìí pọ̀ làwọn, how come tí wọ́n pọ̀ you know, about three hundred and fifty thousand fún that's that's that's on the high side you know it's on the high side. so three fifty. ó ti pọ̀ jù. three hundred and fifty thousand naira. yes baby. You know, lọ ti máa yọ owó aṣọ yọ ọgbà. inú ẹ̀ lọ ti wash yọ owó everything. <sighs> okay okay that's not a problem. gbàá wà lè on the fifteen ni ọkọ mi. Yes. Ah. Orí kò ti súnmọ́. Mm-hmm. this súnmọ́. Ti súnmọ́, This súnmọ́. Kò ní kémi wá náà. Mi gan mo ti fẹ́ sọ fún yín pé kò má stress ààrẹ because èrò ti máa pọ̀ jù ìyàn ní rírà ayò kó má dẹ̀ mm. understand. O ní láti uh, bọ́dà. Má bọ́dà àti wá. Má wà Okay. Mm. Okay. Um, kò sí wàhálà mo rò pé máa tó bí àbí next month Oh, ending ni but uh, bó ṣe jẹ́ on the fifteen yẹn náà kò bad kò bad kò bad àwọn nǹkan ṣe sí ṣe. Àwọn it's alright. Owó a máa lọ sókè. Àmì àmì àmì àmì. So what can I do for you now? Ah! Inú mi tẹ̀ ti wá kú báyìí. No, we eat something. <laughs> I'm telling you. Jẹ́ ká jẹun. Eh, mm. Ok, ẹ̀yìn ló bá ti gbé wa máa jẹ. Tó bá jẹ ti bí wa jẹ ti bí náà. Oh my goodness. <laughs> okay, let me just go and All get right, it for right, All right, it's okay. Yeah. máa yà mí pé wọ́n nìkan ló ṣiṣẹ́ lọ́fíìsì láti how many minutes I can díẹ̀ mi anybody. kí ni nǹkan tó ṣẹlẹ̀? tí ah, ah. òun máa ṣe tí òun pa ní lunch tàbí ah, ìwọ kọ́ là ń dúró dé látàárọ̀ dà. wọ́n ń ṣe nǹkan kan lọ́fíìsì mo sáré fi ẹ̀mí ọ̀hún pé ọ̀rọ̀ lunch náà sọ. ẹnu òye ṣé máa ṣe jọ ń ṣe tẹ́lẹ̀ nìyẹn ṣáà lè lọ jẹun ní nọ́ọ̀mù ìrẹ́lájọ́ máa jókòó jẹun. ọ̀rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìyàwó mi bá mi tó bá dẹ̀ ti dé ibà ẹni sìn ṣé kí n sọ fún pé mo ti lọ jẹun tà ní it's not possible ẹ ronú nǹkan tẹ́ ń sọ kẹ́ tó gbé wá bá mi náà. ẹ pẹ̀lẹ́ o ọkọ ìyàwó ọmọ púpọ̀ ló máa ọkọ níyàwó lé o wọ́n sọ fún àwọn àǹsìn pé ìyàwó tiẹ̀ gbó jẹ bọ̀ nígbà tájọ máa ń lọ fún lọ́ọ̀ṣì tẹ́lẹ̀. mo ti sọ fún ẹ̀mí ìyá kẹ òun rántí ọjọ́ ti ẹ ọjọ́ sí ibi ẹ ibi tá a wà yẹn tí wọ́n pé wọ́n fọ́ ìpadà gbé gẹ̀ẹ́ lọ sí ilé ah, èmi ló fẹ́ máa sọ fún ẹ nísìrò gẹ̀ẹ́ ìwọ nìyẹn gẹ́gẹ́ èwo tó léwo lórí tí ọmọ mi tó ti ń sọ̀rọ̀ ah, ẹ ẹ ọmọ kan ṣẹlẹ̀ jẹ́ ká wà máa lọ jẹ́ àlọ́ jẹun fílẹ̀ ẹ Mr. oníkùlà ẹ lọ máa jẹ kùlà yín lọ́fíìsì tí a máa bá ti wà lọ ọlọ́run ní jẹ́ kí má lè jẹ́ kíláàsì. ti bá láìtì ẹ. láìkì nìkan kó máa kọ́mẹ́ǹtì lásán wọ́n máa wọ́n ní báwa bá ti wá lọ. Ah. ó tẹ̀lé wọn jáde. owó wàhálà àwọn guys yẹn ti pọ̀ jù nǹkan tá a jọ ń fà yìí nǹkan tó simple ni ẹni kájọ lọ jẹ lunch mo dẹ̀ ní mi ò lè lọ because ìyàwó mi ń bọ̀ lọ́fíìsì nísìnyí tó bá dé oúnjẹ oúnjẹ bọ̀ wá bá mi ṣé tó bá dé màá sọ pé mo ti lọ jẹun tani àbí kí ni kí n sọ reason pẹ̀lú mi náà. tọrọ mi sọ yẹn but ṣé Tọ́lání ló ń sọ ni àbíyàwó ilé ẹ̀. irú question mi ni ṣé mo introduce Tọ́lání sí ẹni ìyàwó mélòó ni mo ní kí ló tí ogun ń ṣe báyìí àwọn yẹn ń sọ̀rọ̀ pé apàdé ọmọ kan ní club ìwọ tún dé òun sọ̀rọ̀ Tọ́lání ṣé mo introduce Tọ́lání sí yín lọ́fíìsì ni ẹ̀ tẹ̀ mọ́bí tó ti ń sọ̀rọ̀ ni. ọ̀rẹ́ mi láàrin èmi àti ẹ èmi àti ẹ ni àjọmọ̀ pé ìwọ ló ògiri létí èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ mọ nǹkan tó ń sọ mọ nǹkan tó ń sọ o. káfà um, kí ni mo ní nǹkan kan tí mo ń ṣe lọ́fíìsì káwọn yìí tó wá discuss. ṣùgbọ́n ló fẹ́ jẹun ni òun eh. lọ lé nìyẹn eh, mi ò máa àlejò ìyàwó ẹ̀ ló máa dáná ká jọ lọ mo máa láìpẹ́ láti jọ jẹ ìyàwó ẹ̀ ọ̀rẹ́ mi. no problem let's go. Ah. That guy, Mr. Tomi ló ti love. Ẹni tó mọ̀ pé ó ṣe ẹ̀ márì ni. Kò tí ì pẹ́ tó márì ti love. Àti bí love ló máa bọ́ sẹ́ni pé mo like wọn ṣe kíní kan. Ó fẹ́ máa fẹ́ wọn nìyẹn. Ó ti ń kó wọn jẹ. Bó kò big deal nínú kéèyàn sọ pé òun like yẹn àbí òun love ẹ̀yàn na. Kò sí big deal ló ti ń with soft lips ló ti ń sọ bẹ́ẹ̀ yẹn. Kò ní pẹ́ kó

yeah number one first grade i mean tó bá ń gbọ́ ṣọmọkọ tó máa ń pè lákùbẹ first grade àkùbẹ wa second grade àkùbẹ wa oh. but òun bó ṣe wà ẹ bàbá first grade aṣẹ́wó gbàǹgbà ni èmi ò mọ̀ pé bó ṣe rí lélẹ́yìí. bí o ti rí ti girama yẹn kó ló dùn yóò ṣe wí pé ah, ah, ah. kí ni mi ò mọ̀ pé gbàǹgbà ni mi ò mọ̀ pàṣẹwó gbàǹgbà ni ẹ mi ò mọ̀ pàṣẹwó gbàǹgbà ni mi ò mọ̀ ọ́. Ah, mi ò mọ. ẹ ní sùúrù ẹ ní sùúrù nígbà tó dẹ̀ ti wá mọ̀ báyìí nǹkan because ó débi báyìí ní sùúrù. so ìwọ mọ̀ láti jó e kí ló tó sọ fún mi. iṣẹ́ tèmi náà ń ṣe nìyẹn. yéé gbogbo. ajabu ẹ̀jẹ̀ ni. ó yà mí lẹ́nu. two plus two. is equal to four. forty four minus forty ni forty four minus forty. sọpọ́nà lẹ́yìn méjèèjì. làwa méjèèjì. ẹ bọ ẹni sùúrù kí ló mú ẹ tó ń pariwo jọ́ṣọ́gun gbẹ̀bọ̀n wọnú ilé ẹ ni. kí ni kò tó try láti sọ. nígbà tí yóò béèrè three hundred and fifty thousand naira lọ́wọ́ ẹ̀ tó wọ́n fún ní just seventy thousand naira. Oh, oh. ṣé mi ò gbìyànjú ni. ẹ já wèrè gan. sálárì ẹ̀ nà mi sálárì ẹ̀ nà mi ṣé mi ò gbìyànjú ni. bẹ́ẹ̀ni sẹ́hùn jàre ọmọ gbogbo yẹn máa ń ṣe ń bí ni o mo ma ṣe bíi pé ọlọ́run wà lẹ́yìn ẹ̀ jọ nítorí ọlọ́run ṣé seventy k ẹ mo fi gbàrú lẹ́yìn. ó yà mí ah! lẹ́nu o ó bèrè lọ́wọ́ ẹ. ọ̀rẹ́ tiẹ̀ ní sùúrù ọ̀rẹ́ ní sùúrù ó tiẹ̀ tó kó dé ní báyìí a máa ga pa òṣìṣẹ́ apẹ́ ìwálẹ̀ rí ó ṣapá kan dábí orogún ẹlẹ́ran wà á bọ́ sí kitchen wà á kàn máa píìkì gbogbo nǹkan tó bá ẹ a máa náwó wà á bọ́ oúnjẹ tán wà á tún mu sí ìtòtútù. lórí apá tí mo ga ẹ̀ kò kí n ṣe fọ́ọ̀tì ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ starch tó máa fi sáṣọ ni. orí ìyá ẹ lóòrò pé ó gùn. starch tó máa fi sáṣọ ni ẹgẹ ni ẹgẹ ẹgẹ ẹgẹ ló jẹ kí wọn bá ẹ wọ ẹ farabalẹ̀ o ẹ farabalẹ̀ sórí wọ ebi yóò sọ àtọjọ tí mo ti máa ń wá síbẹ̀ mo ti máa ń wò pé ọmọ gidi kan gbọ́dọ̀ máa make up máa make up ẹ kì í balance kò balance ni ó tún lu imú. ẹ kí ló wọ bẹ́ẹ̀ Mr. Man jọ ibi tèmi náà ló ń kọ ṣé nísàlẹ̀ fashion ló sọ fún mi pé o fi ṣe náà èmi ṣe fashion eh. èmi fi ṣe fashion o sọ fún mi pé fashion kì í yóò di ẹ. Dèjì Dèjì wo bí wo bí láàrin èmi àti ẹ orú ọmọ tó pọn látòkè délẹ̀ orú ọmọ tó fàìn tó sẹ́t jọ sọ fún mi ṣé one naira ló rò kó fi ń túnra ṣe ni ibẹ̀ ló yẹ kó ti mọ̀ pé o o o o o o lọ́pọ̀lọ́. mo ti invest síbi by over six months tí mo ti wò pé lọ́dọ̀ ta ló nínú mo ti plan wedding. six months èmi. ibi táwọn ẹgbẹ́ tí owó tí owó six months tí wọ́n ná yẹn ẹ̀ẹ̀kan ṣoṣo làwọn ẹgbẹ́ ẹ̀ kò sílẹ̀ o lójú tì. salary ẹ̀yà ni mí. ẹ wàhálà ló kó rẹ̀ sí i. one twenty mo gbà salary one twenty one twenty thousand. lórí burúkú ṣé mi sọ fún ẹ. ẹ ẹ bá ti kọ́ láti ta mi ẹjọ́ tó lọ lọ tó bá bẹ̀rẹ̀ kí tó bá bẹ̀rẹ̀ ṣé tá à ń sọ yìí wàá dàbí kó fẹ́ ó fẹ́ kú sí díẹ̀ ni ọjà tó ń bọ̀ ṣẹ́wó ni. mi ò mọ ah, tí mo máa mọ mi ò ní máa invest tó tó ìrà kí ló ṣẹlẹ̀ mo rò pé ọjà tó ṣe rà tí ṣe dá padà. bí ìjọba ẹ ti owó tí mo fún ẹ̀jẹ̀ tá a seventy thousand ẹ bá mi kó seventy thousand ẹ bá mi kó mi mi ò ṣe kankan láti jẹta la. o ṣe kankan tó ti ṣe kọ. mi ò ṣe kankan láti jẹta. ẹni tó ti ṣe kó yá dìde dàgbà. ẹ máa kó seventy thousand seventy thousand. ó máa kún àbùkù ó yẹ bàbá yìí jáde. níta jáde jáde bọ́sà bọ́sà ó ti ń pẹ́ jù bọ́sì ta. àyàmì sálárì ẹ̀ náà. ó lè rọ́pọ̀ sí gbàdọ̀ pé kí n wá jẹ yín. Ah! kí ni ló ń ṣí ẹ kí ló dé tààrẹ ọba lẹ. bí ah, um. Lọ́rẹ́ lákàtúntà rí ẹ fún nǹkan kan ni. ṣé o rí ọ̀gá. ọ̀nà kò lè. mo lè fẹ́ tún fún ẹ ní iṣẹ́ kan kún èyí tó ti ń ṣe nínú ilé yìí. tí èèyàn kan bá wá sí ibà tó bá béèrè lọ́wọ́ ẹ bí mo ṣe nífẹ̀ẹ́ ìyàwó mi adùn ọlá tí mo ṣe nífẹ̀ẹ́ sí ó ti wà nínú ilé yìí nísìn ilé ti ta sí kí nìkan tó lè sọ nípa èmi àti ọ̀rọ̀ nípa tèmi jẹ́ ẹ lè fún mi láàyè kí n sọ ju ibi àti tí mo rí àti tí tí n ti rí méjì àbí mẹ́ta wọ́n ti ríjọ́ tí ẹ fọ sí kéṣìrì tẹ́ ẹ fa bọ́ tí ìyàwó yín wà lókè ìfẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè ṣerú rẹ̀ tí ó sì fẹ́ mo sì mọ̀ láì mọ̀ yẹ ìgbà pé èyí tẹ́ wá sálẹ̀ bóyá nu bẹtírọ̀mù yín lókè ẹ máa bá wọn fọ ìsàlẹ̀ kọ́dù wọn àwọn náà sì máa ṣe tiyín ẹ nífẹ̀ẹ́ wọn ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n sì nífẹ̀ẹ́ yín láàfin lọ sàánú wa fẹ̀ ń gbénu lé bí wèrè. ṣé o ti fìgbà kan rí mi rí tí mo bá fọ. mo sáré mo ra sàmúrètì ẹ sàrúfẹsàn. ok jigan jigan láti ẹni ìlú mo fẹ́ kí o bá mi máa ṣọ́ ìyàwó mi ọdún ọ̀la movement i mean ìrìn ẹsẹ̀ tó bá ṣe ń jáde tó bá ṣe ń wọlé mo fẹ́ kó má bá mi ṣe ah. ìyẹn ọkàn mi secondly mo fẹ́ kí o máa tẹ́tí anytime tó bá notice pé ó ń receive call bóyá òun ló pèèyàn ni o bóyá èèyàn ló pè ní mo ní kó wọnú lé o but tẹ́tí kó make sure pé bóyá ọkùnrin ni àbóbìnrin mo fẹ́ kó bá mi máa ṣọ́yàn náà ọlọ́run rí mi láìsí pé ẹ sọ̀rọ̀ yìí láìmọye ẹ̀gbà ni mo ti ṣe ojúṣe yín níjọ́ kan tí mádàmú ń jáde aṣọ tọwọ́ ò dá wọ́n sì gbèdé rẹ̀ sẹ́yìn mo bá wọn rìpléṣì rẹ̀. jìgàn ṣé o understand nǹkan tí mò ń sọ. gbogbo ẹ̀ ló yé mi pérépéré. bá mi máa ṣọ́ ìyàwó mi mi ò ní kó múra fún mi ò ní kó kọ̀rẹ́ẹ̀tì múra bá mi máa ṣọ́ bó ṣe ń jáde bó ṣe ń wọlé tí n tó bá make call ṣọ́kùnrin ló ń pè àbóbìnrin ibo ló máa ń lọ tó bá ti jáde ibo ló máa ń dágbére láti ìní lọ bá mi máa ṣọ. Gently down the stream, like merrily, merrily, merrily, merrily. Ní gbogbo ọ̀rìn àjò tí mo máa ń tẹ̀lé lọ, mo kẹ́ bí ẹ̀rọ ẹ̀rọ mọ́tò, mo kẹ́ bí ẹ̀rọ fẹ́ sà kí máa fi tẹ̀lé wọn kiri ilé ẹ̀sìn iṣẹ́ yẹn yá. kò sí kò nígbà tó máa ń serious nígbà looks like I'm joking. àkíyèsí àdàkíyèsí kan sí àtẹ́pà sí àti sọ́wọ́ méjì dìbò orí aláìsí èèyàn kí ló dé pé gbogbo àti bá ń bá ẹ bí ikú máa fi nǹkan ṣeré bí ikú máa ó fẹ́ já windows àlọ́ ni mo fọ ọkùn ẹ̀ nínú ìfẹ́ mo bá ṣe nǹkan tó wà nínú ìgbádùn bẹ nínú ìfẹ́ o máa regret ọjọ́ tí a gbà sí ilé tó bá ẹ lójijì yóò àǹtí mi ro yọbú sọmọ mi tó ń lọ yẹn ẹ ti pàṣẹ ọgá ẹ ti pàṣẹ fọ mẹ́jọ náà ṣùgbọ́n ṣé orí ẹ ti jẹ́rọ mi fẹ́ ti wá fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ṣé bọ́bọ́déjì yẹn kò pè é láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ yẹn. the last time to wá síbi ó ní àwọn ọláwọ́ kì í mú ìwé pẹ̀lú àwọn ọ̀rẹ́ wípé wọ́n fi òun ṣe sí i mo ṣàbẹ̀ kó má bínú ó dẹ̀ dá mi lẹ́rùn bí i. mo dẹ̀ pé mo bẹ̀ pé kó má bínú wípé ọmọdé ló ń ṣe pé ṣùgbọ́n àbúrò mi ni ọlá máa bá sọ̀rọ̀ tí bá dẹ̀ gbé kò ń gbé kọ́ mi mọ́ mo ti let it go. Peter it's gone already. tó bá gbé wẹ̀ náà dání ìyẹn náà ní sọ̀rọ̀ sí anyhow. àbí that reminds me ó tún ní man aláyé ẹ̀kan bọ̀bọ̀ aláyé ẹ̀kan tó ń gbé kiri báyìí. aláyé ẹ̀ eh. ṣé kí n ṣe Tómilọ́lá. Tómilọ́lá. bàbá wọn mi nìyí. Jara eh? tell me something. wàá ní igi gangan gangan gidi gangan gangan babaláyé mi nìyí Clara tó bá ń gbọ́ owó owó tó ń dẹ́rù bò sí ọwọ́ bọ̀bọ́ yẹn ló wà it's a lie ayé mi ni adùn mi ni màá tún máa pè ní pápá kò sí nǹkan tí mo fẹ́ láyé mi ó tún máa ń fún mi a ni hmm, babe mo ti wà nínú owó ṣé kò rò rí pé skin mi glitter ni ta ló ń jẹ Déjì o ò rí bí mo ṣe rí ni ọ̀rẹ́ mi mo ti wà nínú owó ó ah! ti máa rẹ̀ ó níyàwó lé ó wà àpèlé married but kò sí ìtókàn mi pẹ̀lú yẹn òun àtìyàwó ẹ̀jọ̀ wà ní òun but anytime any day kò sí time tí mo pè tí kò sáré tẹ ọkọ̀ létí dá mi lóhùn jọ́kì ni mo tún wá Fẹ́mi ṣé kò ṣe kó dọ́gbọ́n sí. Èmi Clara ṣẹ̀ṣẹ̀ mọ mi ni. Èmi Ọlọ́run ló kọ̀ ní eh. pé gbogbo wàhálà àti ìdààmú tí mò ń ṣe kiri yìí ibi tí máa fi àdàgbẹ́ ètò mi ibi tí máa fi tì sí nìyẹn Ọlọ́run ọba ló ṣe fún mi kò ṣe é. Ibi mo ti ń béèrè fún irú oore báyìí láti iye ọjọ́ tó ti pẹ́ kó lóun ti yẹ̀ ṣe irú olórí alálùbáríkà ọkùnrin tó máa bá ayé mi kalẹ̀ irú èèyàn bíi tómi lọ́la àti ẹ̀ gangan gangan. ọ̀rẹ́ mi hmm? tá a bá ń sọ̀rọ̀ jẹ́ ká máa là wà ní kọ́ lọ́wọ́n ọba kó ṣe ọkọ tiẹ̀ fún ẹ má dárúkọ tómi lọ rárá jọ nítorí ọlọ́run èmi mo lélẹ́yìí àjẹmọ́nù tèmi ni tómi lọ́la ṣe ti gbọ́ àwọn ọkùnrin dẹ̀ wà káàkiri o. ní ìgbàmú ìlóbó kò ń fọlá ìtọrọ ni. ọ̀rẹ́ mi bí irú àwọn káyọ̀dé adébáyọ̀ àwọn bí àgàfẹ́ àwọn bí òkìkí àfọláyàn ah. àwọn yẹn àwọn yẹn tọrọ. ọlọ́run ò ní jẹ́. akíndélé. káyọ̀dé adébáyọ̀ tó ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ máa rí mi ìyẹn máa nífẹ̀ẹ́ ìyàwó ilé o máa pọ̀. jọ ọkọ lọkọọkọ. kámá yìí tí wàá sọ gàfè ìwọ ò ṣe fi irú ẹ̀ tọrọ ó wá fi irú irú tómilọ́lá tiẹ̀ fi tọrọ fèmí. ẹ ṣe bọ́kọ lọ́kọ náà ní tómilọ́lá ah! náà. ah irú ẹ̀rẹ̀ onígbòlá làwọn yìí ò fẹ́. mi ì ṣe rẹ pé lórí burúkú ni gbogbo this guy na fuck up guy lórí iṣẹ́ continue téèyàn fún ṣe rẹ pé àfíàjà máfíà yóò ní bọ̀bọ̀ yìí clients wey I don dey manage for almost five six years now this guy go just spoil the job for me now. junior oh, ò rí pé àfíàjà máfíà yóò ní bọ̀bọ̀ yìí àbí èèyàn tó bá lè gbàgbé jẹ lẹ́nu èèyàn ò rí pé èèyàn lè pààyàn àbí kan tó ń try àti ṣe fún man don't touch me don't touch me. ṣoṣo which which one be no vex ṣó máa dúró owó tó jẹ́ kó wọ gbó báyìí. iṣẹ́ ní gbogbo kí ni ìkọ́yé pé bí owó mi náà kí n máa fi ṣe wọlé máa yìí mo ti ń ẹ̀wò òun rèé mo ti ń múná sí látàárọ̀ kò sí online i go clear everything i go update you. bíi náà farabalẹ̀ pẹ̀lú bọ́bọ̀ yìí náà o máa update pẹ̀lú àwọn clients. will you shut up your mouth. ah kí ló ń ṣe náà nítorí pé mo fẹ́ sọ̀rọ̀ ọmọdé ọkọ máa jẹ olè kan máa jágun tán ni mo fẹ́ tákù ẹ̀ bó ṣe wà ìwọlé kí n máa bá ilé kó ìwúre nínà ilé ò mọṣẹ́ náà tọ́gbẹ́lẹ̀ làgbọ́kọ̀lẹ̀ àlílè jẹ́ ọjọ́ tá a máa fẹ́ sọ̀rọ̀ dókítà wa sọ lọ olè yóò lè dúró ni ṣebi tó bá dùn kọ́ lẹ́yìn obìnrin máa ń mọ̀ ni ṣùgbọ́n kó tó ń sọ ṣá ń dá sọ́rọ̀ tó kàn yẹn tí o bá sọ pé lọ́pọ̀ ìwọ̀pọ̀ bọ́ńfẹ̀ yìí tó. of course now. tó tó ń bá cash out báwo la ṣe fẹ́ máa leave ó mọ̀ kó tó ń sọ mi ò fẹ́ support ẹ̀ka jọ máa bá wí mi nà àbí máa fẹ́ nípa account ó dà kó ya wèrè tó wà pé òun mọṣẹ́ ló kó get out kó n bí báyìí nà. bọ́ńfẹ̀ ìdá yìí ń sọ yìí gan ó lè dọ̀la Are you mad? Sọ́jí ẹ̀ yé mi. Sọ́mọ̀ tó máa ń dàbí ilé rẹ̀. Ṣé bẹ́ẹ̀ fọ̀nà tí lówó tí mo fi fún ẹ ní ìfọ̀n? Wọ́n wọ́n kò rí láyé wọn wọ́n ṣe wá ẹ̀. Má jẹ́ kí it. bínú sí ẹ. Àbúrò ọ̀rọ̀ rà dáadáa wo ló ń sọ yìí? Ṣèbí ní owó tí bá gbà jáde náà mo fi ń tọ́jú ẹ̀ tó fi ń ra mascara tó fi ń ra wig. Ṣé wọ́n ní iṣẹ́ kan tó ń ṣe nàbó lówó kan tó ń ṣe? Eh, so don't tell me anything. Ọmọ ìyá mi, ẹ̀ṣẹ̀ lọ, ọ̀bọ, ilé ilẹ̀, bí a kò fọ́kọ̀, bá a sọ pé máa ń dàbí a kò fọ́kọ̀ ọmọ ilé yóò wò ọ̀rọ̀ wo ni mò ń sọ̀rọ̀ lónìí yàrá ìkókó náà bí bọ̀bọ̀ kẹ́ bọ̀bọ̀ kọ́mọ́ fún mi. bọ̀bọ̀ sọ ilé mad àbí wẹ́rẹ̀ ìfọ̀ bọ́ọ̀lù you know how much you spoil you know you know how much you spoil eh you know how much you spoil you know how much you spoil. wà á ní sùúrù ọ̀la yẹn kí ló ṣe. àbí náà mo sọ ní thousand dollars transform on me. Ah, àbí ló ṣe náà farabalẹ̀ náà ah, àbọ̀bọ̀ kí ló ṣe náà. wọ́n lè jókòó síbẹ̀. sùúrù àbí. Ah, Gently down the stream, like merrily, merrily, merrily, merrily. Life is nothing but a dream. Oh, don't go yet. Don't go yet. Got it, got it, my shit. Don't go yet. Don't go yet. My shit, that's all you fair. Don't go yet. Don't go yet. Diggy, diggy, diggy, diggy, diggy. Oh, yeah, don't go. My, my secret. Tell me, yeah, me, oh, oh, oh wow. Secret. My secret, tell me yo go, wah wah My own my secret, tell me yo go, wah My own my secret, tell me yo go, tell me yo, tell me yo. Ìyà ń bẹ nínú ìfẹ́ o, ìgbádùn bẹ nínú ìfẹ́. Àṣesílẹ̀ la ó wá bá wò ó, màjẹ̀ bá ẹ lójijì o. see me roll your boots gently down the stream. Like merrily, merrily, oh. Merrily, merrily, merrily, merrily. Love is nothing but a dream. don't go Don't go don't go, don't go, Don't go yet. Or if I want it. Don't go don't go, I say don't go yet. My home, my secret. Don't go go, Oh, yeah, don't go there. Mind my secret, tell me, yeah, me, oh oh, oh, oh, wow. My my secret, tell me, oh, yeah, me, oh, oh, wow, wow, yeah. Mind my secret, tell me, yeah, me, oh, oh, wow. Não, não é que cheguei lá em Anytime, hinta ba woni kaluku ni ko ma ṣe. èmi ò understand ọ̀rẹ́ o lórí táwọn máa dúró de látara tí ò ní pèkì kan wa tí ò dẹ̀ ní yọjú sí wa. ọmọ kọ́tí mi tẹ̀lé níbẹ̀ ni pé gẹ́gẹ́ bí ọ̀nà ṣe mọ̀ pé ìṣòro ta ní nìyẹn àmọ́ ẹ̀ta wa ṣe wà á máa léèyàn kó tó kó wọ́n máa fún apólẹ́. èmi ò lè gbarú nǹkan bá anú fi tẹ ká. ọ̀rẹ́ tí wàá kó máa mọ́ wa lára náà ní kó ti mọ ẹ̀gán. fíò pé mo ti sìn lójú tí ọ̀rọ̀ ti mú dáa. ọ̀rẹ́ wo. èmi ló máa ń ṣe báwo dẹ́tí bóun mọ̀ ṣé òun ní ìbáṣe ìgbìmọ̀ ṣe. so i will call you when i get home so we will see someone at home. Don't forget Oh, the cash. I think I. Ah, ilé ti kúrò láṣẹ wo. Ilé ti kúrò láṣẹ àná. Ó rí pé ń ṣe home service ni. Tó fẹ́ gbọ́, tó fẹ́ gbọ́ àdògán ni mo ṣe wà kò sẹ́ni mo tún lè togi sí inú ẹ̀ àdògán mo lè togi sí inú ẹ̀ gbọ́gbọ́ mo má yẹ kí parọ́ fẹ́ ọ̀la pé lè jẹ́ pé ó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ wà nìyẹn gan-an. ẹ ẹ náà yóò ṣe problem tó bá fẹ́ togi sí o fúrí ìbàjẹ́ eléyìí the only thing tó mọ̀ la ẹ̀ òun lówó. told you i'm going to do it when i get home but nísìnyí tí mo fi kódà bọ́ nídìí very urgent tí bá ti wọnú mọ́tò nísìnyí mo tán wáífà mi then i will do that immediately. Thank you, my love. Mm. Let me quickly be on my way. Tó bá ti fún lówó, wá ṣe anything pẹ̀lú ẹ̀. The only problem tí mo ní ni pé láti ìgbà tí mo ti mọ gan, rí àgbàlagbà sẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú ẹ̀rí. Àfàwọn ọmọ kéékèèké kéékèèké tó bá dẹ̀ wà interested, ìwọ náà o lè gbẹnu sí. ẹ sùn nǹkan tó sọ ẹ èmi ṣe mo láì kọ̀rọ̀ tó sọ èmi lè gbẹnu sí bó ni problem tó wá wà bẹ́ẹ̀ ni wípé ìkejì tó sọ wípé owó sọ pàwọ́ àlówó lọ́wọ́ owó èèwọ̀. Let me quickly be on my way. I will call you when I get home. Yeah. We'll see you already. <laughs> ó ti yẹ ọ̀rọ̀ yẹn máa le díẹ̀ fún mi ọ̀tọ̀ ọ̀nà mi tó wá lè gbà mí kán lè tó gan sanu àdógún ẹ̀rọ ọmọ ọmọọba. àǹtí yìí àbúrò wọn ṣe eré ìfẹ́ ọ̀rọ̀ yẹn mi máa lọ bá àbúrò tó ń bọ̀ ọmọ náà. ẹ gbà mí ọlọ́run á ṣàánú wa ọ̀rẹ́ wa nìkan yìí ná. mo ṣe ń gbèdí ẹ bí ọmọ mi. Ah! pé ilé ìgbé tó máa pè ah! kíkọ rẹ gan. bóyá kó náà ti máa bá wa lé náà. hello.

ìgbà tó máa ń béèrè ọ̀rọ̀ bọ̀bọ̀ ẹ̀ lọ́wọ́ mi mo ní pé kò fi fún mi is what I want jẹ́ kí n wà pẹ̀lú ẹ̀ ẹni tí mo fẹ́ fẹ́ nìyẹn ẹni tọ́kàn mi yàn nìyẹn kí ló dé ẹ́ gbogbo àwọn tí mo fẹ́ láti lọ́jọ́ jọ kí ló ṣe fún mi mo béèrè lọ́wọ́ ẹ ètò parọ́parọ́ ètò jà mí lólè ara jà mí lólè ara ṣó dẹ̀ tí wàá gbàgbé ọlá àwọn ṣéǹjì ṣéǹjì tí mò ń rí ó ní mo fi ń take care ọlá fi mí lọ́rùn sílẹ̀ o fi mí lọ́rùn sílẹ̀ o. ìfà ìmọ̀ pé àwọn ṣéǹjì rẹ̀ fi tè bó sì kò ṣe rú ilé tẹ́ ń fẹ́ ìgàn mi ò lè rí nǹkan kí n máa pè lórúkọ àbí kájọ ẹ̀mí àti ẹ̀gàn ṣẹgbẹ́ tó bá máa jù mí lọ gan kò lè pọ́n dúkan lọ́wọ́ mi so irú yẹn lè máa máa fẹ́ ẹ̀ ń rí dínkù mi gbòòrò náà àwọn ọ̀rẹ́ mi gan fi mí ṣe yẹ̀yẹ́ ọlásòfẹ gbọ́ ojú ń tiẹ̀ ó díjú ẹ̀ ṣebí mi mo lẹni tí mò ń fẹ́ tómi lọ́lá ó tómi nínú ọ̀la ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o ò lè wá wà nínú ilé mi kó wá máa fi dà lálẹ́ gàràrà fún mi kí wọ́n wá sọ orú èèyàn tí mo bá fẹ́ fẹ́ o àbí ẹni tí ò wù ẹ́ kí n fẹ́ kí ló kún ẹ pẹ̀lú ilé ayé mi mo béèrè lọ́wọ́ ẹ ọ̀la o fẹ́ gbọ́ máa dijú ẹ nǹkan tí mo ti rí dùn nínú ẹ̀ mo rí dùn lọ́kàlẹ̀ ọ̀run tómi lọ́lá gbogbo nǹkan tí mo wá ní ayé mi mo rí inú ọmọkùnrin yẹn. mo mọ kébi máa padà ẹsẹ pé ẹ ti rí dùnú àti bídìrín bọ̀ èmi mọ̀ pé máa sọ pé torí pé mò ń gbé lẹ́yìn mò ń gbé bẹ́ẹ̀ bọ̀ èmi ti sọ tèmi bọ̀bọ̀ yẹn ẹ̀ nífẹ̀ẹ́ pátápátá máa padà fi lẹ́yìn lẹ̀ fún mi. Eh, mi ò nífẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ tẹsẹ̀ lébọ̀ a ti jọ tẹsẹ̀ bọ̀ bóyá wọ́n ló fẹ́ gbé mi sórí bẹ́ẹ̀dì fúnra rẹ̀ àbí ẹlòmíì wàá sọ fún mi àbí kí ló dé ganan mo sọ fún ẹ pé nǹkan tí mo fẹ́ ni ìwà bá mi fẹ́ kò sí kí n má lọ fẹjọ́ ẹ̀sùn mọ́ sí i o ti fẹ́ máa gùn mí gàràgàrà nulẹ̀ mi fẹ́ òun dẹ̀ ló máa fẹ́ tó bá wù ẹ́ kó pè ẹ́ lórúkọ tó bá wù ẹ́ kẹjọ pera yín lórúkọ tó bá wù ẹ́ kó dọ̀bálẹ̀ fún tó bá wù ẹ́ kẹjọ dọ̀bálẹ̀ fúnra yín kó kọ́ ẹ̀mí ọkọ tèmi nìyẹn mo ti bá fẹ́ lọ́wọ́ bá mi fẹ́ pé lórúkọ kò ní bẹ́ẹ̀ jiyàn ó ṣe ó máa ń lalẹ̀ gàràgàrà ó ti gbàgbé pẹ́pẹ́ mo ti mú wow, I'm a colleague. tèmiyémi pẹ̀lú ìgbéga àlàáfíà ọmọ àti owó ẹ̀mí gígùn lọ́pọ̀lọpọ̀ tọ́lọ́ ń ṣe fún ọjọ́. and above all ìbejì hmm. àmì o because mi ò tiẹ̀ lè wait láti gbọ́mọ yìí pé hmm, ọkọ mi ìdí ìrìnlẹ̀ kí n la tó ju ilé rẹ̀ ọ̀pọ̀ aṣèǹkà ọ̀sán ọmọ aráyé ìgbé ìsìn ìwọ òyìnbó aráyé ti àmì wà ní kó bàtà sí ìwà it is well with you and all that you lay your hands upon amen. <laughs> ẹ̀rọ fún ọ̀rọ̀ tí wọ́n fún ní sọ fún ọjọ́ ọ̀pọ̀ láti ìgbà tí mo ti dẹ́sẹ̀ wọn lórí ní everything ti change totally kí n ṣe pé bóyá ìkan ọ̀gá náà kò wá sí kan sí nígbà tó gẹ́sẹ̀ wọnú ilé oríṣiríṣi nǹkan contract ìrìnlẹ̀ ọ̀jọ́ mi ló ní ìṣù pẹ̀lú anybody bébí tí bá tún ayé wọn irú obìnrin tiẹ̀ náà ni ọ̀gá náà kò fún un. I love you so much. I love you too olólùfẹ́ méjì sílẹ̀ o ẹ fi máa ṣe sílẹ̀ mo ní kí ló kàn yín o my own my secret tèmi yé mi o my own my secret tèmi yé mi o my own my secret tèmi yé mi o my own my secret tèmi yé mi o. èmi ni bọ̀bọ́ yẹn kọ́kọ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹwàá tó snatch mú mi lọ́wọ́ lẹ́nu oṣù rẹ́dọ̀rẹ́dọ̀ ẹ̀sán mama ìmá màdà lóhùn bọ̀bọ̀ ń bá sọ̀rọ̀ mo dẹ̀ ń kọjá bọ̀bọ̀ yẹn dẹ̀ rí pé mo set pé mo fine jù ó dẹ̀ tẹ̀lé mi kí ni big dínú ẹ̀. ẹgbẹ́ gbogbo ló ṣe ń sàn jàre pé Mama má ṣe ránu ṣí káàkiri nìyẹn ẹ lanu ẹ̀ ń pàdé sọ pé ẹ̀ ń sọ̀rọ̀ nonsense. ó ní láti bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ kán yé bá wà lójú jẹ mọ́ kí ni gbogbo nonsense ẹ wọ on top waiting gan. ẹ wò ẹ má pé ẹ̀rí ìdìrí yóò bí mi lára tí ò bá wọ̀ oníkálukú máa jókòó lọ́tọ̀ọ̀tọ̀ ní nígbà kẹjọkọ̀ tí wà mọ́. Ah, mo um, I'm very sorry about that. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó láwọn assignment kan tó yẹ kí n ṣe kí n tó kúrò lọ́fíìsì tí n bá dẹ̀ ṣe tí bá sọ di ọ̀la ó máa wọ̀ mí lọ́rùn so mo yẹ kí n sáré ṣe since mo dẹ̀ ti promise pé màá rí ẹ tó di pé <laughs> mo délé mo ní choice and to see you before any other thing. I trust you. I'm very sorry oh, about that. Nígbà tẹ́yìn dé bíbá, ẹ̀yin ò rí anybody, ìyàwó tí yín nìkan lẹ́yìn rí bíbá yá bí. Àti ẹ má Àwa tó wọ́n bá yín tọ́jú ẹ̀ kí ni ká ṣe. Um, baby, concerning that stuff, I'll try and make it up by Friday. This coming Friday? Yeah. Next tomorrow, money Friday. Trust me. You're just a the machine. I trust you. I'll do that. Hmm? Mm. Um, baby, you know what? I need to go home now. Mm. Ọkọ ìyàwó ni mí, ìyàwó mi <coughs> but mo rò pé ó máa bá Maybe I will do that some other time. Tí mo dẹ̀ ti promise Clara Be o máa wà pẹ̀lú wa throughout the night. Yes. Oh. Ọ̀rẹ́ mi kí ló jẹ́ kí n sìn ṣe fún ààrẹ yìí? Ẹ ti kí n ẹ̀ ṣe ní ìtàn ẹ̀kọ́ ṣe èmi náà wà surprise nígbà tí mo rí kọ́lé because on a normal day o kì í bá mi sọ̀rọ̀ lórí fóònù bẹ́ẹ̀ torí ẹ̀ mo ṣe ń rush for what happen. because aláàánú mi ló jẹ́ mi ì dẹ̀ lè gbàdúrà kí nǹkan kan ọ̀tẹ̀ àbí kí nǹkan kan ṣẹlẹ̀ kí n má lè sọ fún ẹlẹ́dẹ̀ gan máa fìyà jẹ mí. ọ̀la ni wọ́n á kú. sori mo ti ń rí kinní yìí ó ti pẹ́ bó mi ò lè gbé sára mọ́ conscience mi ń jẹ mi wípé mo gbọ́dọ̀ sọ fún ẹ. Tọ́lá ni kí ni ṣó ti lóyún ni àbí kí ló ṣẹlẹ̀? Mi lóyún. Kí ni tó ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀? Ok, ó ní kí n sọ̀rọ̀ àbí? Ok, tó bá ní kí n sọ màá sọ torí kíní ti wà lọ́kàn mi tipẹ́ mo lọ sí family hospital sure o mo ò sure rárá rárá. kókó mi dògbò. the problem is ṣẹ̀rí téèyàn náà bá ti dìbò ìṣẹ́yìn bóyá tó ti ń sọ fún tẹ́lẹ̀ because I could remember by the time to situation yẹn mo rí pé kò ṣe nǹkan tó lè ṣe but me, ò ní choice I just had to do it so èmi náà lè jẹ́ kọ́kọ́ yín gbọ́ because ah why ẹ̀yin tí mo lè bá sọ ọ̀rẹ́ náà mi bá gbọ́ ọmọbìnrin ò ní lè dé compound wa débi tó máa dé vicinity pé àdúgbò wa o my husband is a very very strict man okay but I understand ẹni àwọn ọmọ máa jẹ ìjọ jẹ kí n mọ so mo lè mọ ibi tí màá ti kọ́ mi pẹ̀lú ọ̀gbìn. well that is not gonna be a problem gbogbo ẹ náà ọwọ́ Ọlọ́run ni because our doctor akọni and treat ni Ọlọ́run gbọgbọgbọ ló ní ìwòsàn. So I just hope for a better tomorrow. This is really so pathetic, actually. Okay, I should go. Take care. Have a nice day. Yeah, I do too. Oh. ó ti sọ fún me, pé ó ní oh. bébì ó ti sọ pé nǹkan tí mi lè ṣe fẹ́ sọ̀rọ̀ yìí rèé o. like adùnlá àti tèmi ìyàwó me. I'm mọ̀ pé mi ìfẹ́ sọ̀wọ́ ló ní sọ̀rọ̀. so adùnlá ti mọ̀ pé òun ti ṣẹ́yún dé level to ò Be bímọ mọ́ kò dẹ̀ sọ me. Um, you know what i need to leave Money ní láti máa lọ um you know what ma worry i know what to do I'll get back to you no no no no I'll get back to you. So dẹ́ mo pé ìwọ náà ló ní kí n sọ mí kó fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ o mi yóò tiẹ̀ lè jẹ́ tèmi for life àbí kí ni. ṣé o dèrò pé ohun tó sọ yẹn ti pọ̀ jù. èmi ò mọ̀ ń ṣàtìsọ ohun ti sọ nìyẹn. Ah èmi náà wọn gbogbo sọ tí mo gbọ́dọ̀ máa dàrú ni kó dàrú àbí nǹkan tí mo ṣe ò dáa ni. ọkọ ayé jọ. wọn ti kúrò ló ń sọ fún bó ṣe fi kí igun lójú yẹn gan ló dáa àbúrò pé mi gan ọbẹ dìyàwó lówó ni. ọ̀rẹ́ mi mo hmm? tiẹ̀ lọ nọra wọn pa sínú ilé. ó bẹ́tà. àbí ṣe kọ́ tó ó yà mí lẹ́nu. láti àgbẹ̀rán mi ni mo ní kí n wá jẹ́sẹ́ fún yín o wọ́n ní tí ojú bá farabalẹ̀ wọ́n ní dandan yóò rìn mú nígbà tí mo ṣiṣẹ́ yé ó sì fi tí wọn sọ má dààmú dé o ṣùgbọ́n bí mo ṣe ń wò ó là pé wọ́n ń ṣèranù ọkọ̀ jọ pé wọ́n ṣe é. Jìgan, èwo ló fẹ́ kí n understand nínú nǹkan tí ò ń sọ? ṣé màdàmú ń ṣèrànù àbí kò ṣe nǹkan tí mo béèrè nìyẹn èwo ló dàbí pé ó ń ṣe ó dàbí pé kò ṣe kí ni nǹkan just go straight to the point. nígbà tí mo ṣe gbogbo àyẹ̀wò mẹ́rin mo rí i pé tí màdàmú ọ̀sìn ranù bóyá torí wọn ọ̀rọ̀ kùnrin ọ̀sìn ranù. so tí bá understand ẹ dáadáa tó bá rọkùnrin ó máa ṣe ranù. ọ̀sọ̀ bẹ́ẹ̀ o pàbí mo ṣe ń wo màdàmú kò sí ìranù lójú wọn. Jigan ṣé o understand tó bá ní kọ́ ṣọyàn as in tó bá ti ń bọ́ síta nínú ilé tó bá ń receive call máa listen sí nǹkan tó bá ń sọ ẹni tó bá ń bá sọ̀rọ̀ ṣé o mọ tó bá ń bọ́kùnrin sọ̀rọ̀ àti tó bá ń bóbìnrin sọ̀rọ̀ ni. ọgbọ pátápátá ni mo ṣe. so kò kò ṣèrànù. àmọ́ ṣèrànù ẹ má jẹ́ ń parọ́ mọ́ wọn. Um, mo ti gbọ́ ìyẹn kì í ṣe problem ó ṣèrànù kò ṣèrànù ọmọ nǹkan tí màá ṣe sí àárín yẹn and again ṣé ó wà nílé to ti I'm wọn And then one, wà nílẹ̀. ó wà nílẹ̀. lẹ́ ń pariwo lẹ́ ń bá mi sọ. What else in the compound? You bá wà. wọ́n tẹ̀ ọ́ sínú compound ibo ló lọ. mẹkáníìkì ló wá gbé ọlọ́run ẹ̀ Sorry, ṣe gbòlògbòlò lọ́sẹ̀ sáré gbé lọ tó lọ sí. ọkùnrin ni mẹkáníìkì tó wá gbé mọ́tò nínú compound yìí látijọ́ tó ti bí mi mi ò rí ó béèrè kó ṣe mẹkáníìkì rí o ọkùnrin ló wá gbé. ẹni yẹn wọnú compound wa gbé mọ́tò um, kò sí problem um, jìnnà kò sí problem aláti ṣe tèmi a máa ti ṣàárẹ̀ thank you. ọlọ́run á fọwọ́ sí agbára ọlọ́run. because mi ò báyìí sọ pé bóyá ebi ń pa mí àbí nǹkan. kò fíìl pé kò ti lọ síbi iṣẹ́ tó oúnjẹ nínú ìwà fẹ́ jẹun àbí. bàbá mi ti pọ̀ ah. mo pè é nígbà mo gbọ́ pé ebi ń pa mí àbí ṣé mo sọ fún ẹ pé kò bá mi pèpè oúnjẹ kankan lẹ. ọkọ̀ ń mi sílẹ̀ ń mi sílẹ̀ ṣùgbọ́n mo. ó sọ tiẹ̀ padà ìbíyàwó ní nínú ilé yìí tí bá sọ̀rọ̀ yẹ kó lè sọ tẹ̀ padà sọ tẹ̀ padà fún mi náà sọ̀rọ̀ ọkùnrin. sórí iye obìnrin láyé òun ni kó mọ bó ṣe máa ń wo mood tí ìbá wa but ó stupid débi wípé o ò tiẹ̀ rí ìdí múùdù mi o ò mọ nǹkan tó ń ṣe mí o ò mọ nǹkan mo débi mo wọnú ilé náà ó mú gbogbo ilé o dàrú ó mú trópìlì o jù yẹn sílẹ̀ lẹ̀ o kórè mọ́tò dání o tán tv lẹ̀. mo ń wo tv. ò ń wo tv. tí mo fi sùn lọ. tó fi sùn lọ. ìṣẹ́ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ìbá ti yín o mo tún fọ́ fún wọn o dákun ṣé o ti ya wèrè yẹn àbí wèrè ló yà ọ́. ìyá ẹ ló ya wèrè ìwọ ló wá ń deliver message olórí burúkú fọ́gà ìwọ ló ń tó yàwó wọn kì ìwọ ló máa wọn lẹ tí mo giri olórí burúkú rẹ ṣé mọ̀dàmú jọ ni tí ń ṣe sìnà lójú rẹ kó o tó máa deliver message òfò fọ́gà ní ìsìn pé ọjọ́ pé ẹ fẹ́ ṣe ọjọ́ pé wọn ò ṣe tó ṣe mú rẹ́mọ́lẹ̀ bí ọbọ̀ ọbọ̀ olórí ibú lẹ́nu rẹ̀ sunké bí ìgbà wọn gbá bọ́ọ̀lù wèrè ń gbélé wa. ọ̀sìn mọ̀ pé ládùúrọ̀ láti tí mo ti pàdé rẹ ni mo ti ń bẹ mo ti ń bì kìlẹ̀ fún láti má ṣe ọ́ ní ti ọ̀dà. sọ ma pé gbogbo àwọn tó pupa tí mo mọ̀ wọ́n máa ń gbá wọn létí ní kẹ́tì wọn tó pọ́n ìwọ nìkan mọ́rí tó ń tọjọ́ tẹ́tì rẹ sì ń ṣe bàlàbàlà ah! ọlọ́mọdé kò sanra rẹ náà. ọ̀rọ̀ tó sọ yìí pọ̀ ọ̀rọ̀ tó sọ yìí pọ̀ olórí bí ìwọ tó ṣe ní bí bí bọ́ọ̀lù òǹkè yìí má ya wèrè o. ok oúnjẹ yẹn ti pèpè ẹlẹ ti pé àmì o ti wá fi poison sí pé táwọn ìran àwọn bàbá ẹ àbí ìyá ẹ bá dé wà á gbé oúnjẹ fún wọn wá jẹ àmì. ṣé mi lọ̀rọ̀ tí mo sọ ó ti sọ ah! ọ́ ọ̀gá. pàdánù. tó ti ń tọ́ dálẹ̀ tó ti ń tọ́ dálẹ̀ tó ti ń tọ́ dálẹ̀. fọ̀rọ̀ balẹ̀ wọn jẹ́. olórí burúkú ní fọ̀rọ̀ balẹ̀ wọn jẹ́ tó ń sẹnu bí fúra ọmọ èké. Ah. ọ̀gá. pàpà wọ́n sùn ó fi ó fi bóra tán. ọbẹ̀ lórí bí. ayé ọjọ́ àwọn ọmọ rẹ̀ lè rán jẹjẹ. tá ló mẹ́fà wàhálà lọ́jọ́ rábì ìtìlẹ̀ mi. ṣé mi ni àná. aláyọ̀ kan ṣe tó dáná lẹ́kọ̀ọ́ tí wọ́n bá wọ́ tún fi oúnjẹ lọ nínú ilé yìí My own my secret, tell secret mi yẹ mi owó wà wúwa yé máa ma secret mi yẹ mi owó wà wúwa yé máa ma secret mi yẹ mi owó tèmi yẹ mi o. I say don't touch it, don't go there, oh, not touch it. Ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ni mo wí yẹn o. Táyé bá yá wa jọ̀wọ́ bá o báyé bá jẹ òòrè àjọwọ́ pẹ́ nítọ́mọdé tàgbà bá darí jọ tán bá jẹ pé àjọwọ́ kára mu kò tẹ́ ẹ bá ti ṣe lónìí ayé ọmọ àjọwọ́ rẹ̀ ló. kí ló ṣẹlẹ̀ gan kí ló fariwo. ṣèbí débìtì ò bá pera afẹ́yìnfẹ́ lẹ́yìn ni if you cannot do my work then you refund my money. tó bá invest sínú ọ́fíìsì tàwa àwọn fúnyàn ń refund. person wey no wan make you chop Ade if you kill am ọlọ́ọ̀gá inú ẹ̀ wá dùn. are you okay? ariwo ṣe wá pọ̀ tó yìí ìwọ nìkan ló ń dá ṣubú ló ń dá dìde kí ló dé ní gbogbo àdúgbò. fẹ́ẹ̀fẹ́ sọ̀fù abẹ́fẹ́ dáhùn wọ́n kọjú sí yín ni. àyà ti bẹ́ sílẹ̀ ó ti bẹ́ sèré nìyẹn. kó má mú àmọ̀tẹ́kùn wà lọ́wọ́ nítorí náà ẹ ọmọ yín jáde. ìpele mọ̀dí ni. ìjà kò rẹ̀ béèrè lọ́wọ́ ẹ yẹn gan-an ni mo fẹ́ kó dáhùn. ọba rìnrìn àjò tó ti gbọ́ akérò èkó wálé. mo fẹ́ kí nǹkan tí ara ayé máa rí tí ò ní lè ròyìn fara ọ̀run. kí nǹkan tí ara ọ̀run máa rí tí ò ní lè ròyìn fara ayé. báwo lè ṣe ṣe lọ́sùn lọ́wọ́. màámi ọgbọ́n ju agbára lọ. àbá ti jà wá o owó wa tó wà níbà ń la wá gbà. pọpẹ́ bàdẹ̀ ti dé ó dé láti ṣe yín láṣẹ. gbogbo nǹkan tẹ́ ń sọ ṣó dá yín lójú ẹ̀gbọ́n mi nìkan ni wọn ò lọ́pọlọ àṣé ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ daft. jọjọ ẹ sọ fún ẹ tó fi ń gbé tí ọba ti ń ṣiṣẹ́ ó ti wà responsible nìyẹn yọ tí ò bá mọ̀rọ̀ sọ wà responsible and you are not responsible. you are not responsible. My God kò sẹ́ni kankan tí mi ò lè rọ. ìyẹn sápò ara yìí ṣẹ́rí ojú méjèèjì tẹ̀ ń wò àánú ibẹ̀ ti fọ́ tìkà ló kù. wẹ̀yìn ẹ èmi fọpẹ́ baddest. fọpẹ́ baddest fọpẹ́ baddest. ọpẹ́ baddest. Gently down the stream merrily, merrily, merrily. i am wò ó. má jẹ́ kó bá ẹ lójijì o ma je anti